hello everyone welcome to Toyeen Talks happy saturday for watching till i'll see you in my next video stay safe stay blessed i love you all bye màá kọ́ọ̀tì yín o tẹ́ ẹ̀ bá ti lóhùn tẹ́ fi ń pè mí yẹn màá kọ́ọ̀tì yín. ẹ má bínú ìyá mi ẹ má bínú. ẹ kalẹ̀. ẹ kalẹ̀. Hmm. ṣe rí nǹkan tí. Hmm. ẹ̀yin àgbà náà ni ẹ máa ń sọ̀rọ̀ kan ẹ ní orúkọ mi ni Adéwálé ẹ máa ń ní Ọlọ́run ọba ni máa ń dájú àfẹ̀yìn kan hmm. bóyá ti inú ló jù ni àbí ètò gé síta tó filẹ̀ Ọlọ́run ọba nìkan ló mọ̀ tí ẹ̀yin àgbà náà tún máa ń sọ pé ìjà ló dé tí orin dòwe hmm. ṣé mo pé ìgbà tí Alhaji Alfulani afa Alfulani tí wọ́n máa ń lọ bẹ̀yẹn kò sí kankan nu wa tí à ń gbọ́ tá a gbọ́ tó ṣẹlẹ̀ òun ló fa gbogbo tí ó wáyé yìí èyí tí mo dẹ̀ rí àwọn méjèèjì àwọn méjèèjì mo lè fẹ́ sọ wípé wọ́n they are fault in a way ibi téèyàn sí ọlọ́run bá wà ń bẹ̀ bàbá yẹn kàn ń gbìyànjú alfa um, pẹ̀lú bí ẹ ṣe sọ̀rọ̀ alufulani ò jí nǹkan kan ń bẹ̀ yẹn it's just a way it's just like you hurt me i want to get back at you. Hmm. are you getting me? ntí ntí èmi rí ń bẹ̀ yẹn nìyẹn wọ́n ó jí rolex ó jí ten thousand it's just a way to defame yeah to defame alufulani. Okay, tó bá wá defame ẹ àní lọ́rọ̀ embassy kí lẹ ṣe nǹkan tí ìwà tí máa yẹn torí akálẹ̀ gbà àwọn ẹlòmíràn láàyè. Mhm ó ń gbọ́ yín. iṣẹ́ rí iṣẹ́ rí wọ́n go to the extreme tí tí wọ́n ní bíbẹ́ orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ tàbá wà lórí pé ó jalè ó jalè ó sì dá but going to the extreme of saying that he's a terrorist America tá a wà yìí they don't joke with anything like that. Mm-hmm. Only lè for rọrùn fún àlùfùlání àti but it will take àwọn èmo kan fẹ́ bẹ̀ ẹ̀yin Nigeria. nàìjíríà tí ẹ jẹ́ ẹlẹ́yinjú àánú tí àlùfùlání ò bá his name has to be cleared from that list of terrorists mm-hmm. n don't do a nìyẹn mm-hmm. so uh, for those who have the influence of reaching out to àwọn tí wọ́n lè tí wọ́n lè sẹ́wọ̀n pé ká ní program yìí sí ẹ̀yin ẹ lè má mọ extent tó lè dé is going to a long extent mm-hmm. and this thing will be revisited after this program I, I want to speak with a couple of people mm-hmm. and ask mm-hmm. how can we do it terrorism terrorism ò ń ṣe tí èèyàn fi ń ṣeré now. Ah, ah. ok nísìnyí mo bẹ mo bẹ ok wọ́n bá mi jẹ́ wípé mo dọ́kọ̀ ọmọ mi pa wọ́n bá mi jẹ́ pé ọmọ mi ya wèrè amọ̀pára fracas ni kí léèyàn ṣe máa lọ kọ lẹ́tà sí ẹ́mbásì wípé tẹ́rọ́rìsì ni o wọ́n dẹ̀ cancel visa ẹ̀ ẹ̀ dẹ̀ mọ̀ pé kò sí ìlú tó lè fi wọ̀ mọ́ kò lè wọ lọ́nà kò lè wọ gbogbo ẹ̀ mọ́. I'm telling you tí wọn bá tètè tí a bá tètè tó bá tètè kejì àjà. àlùfáàní olóbẹ̀rẹ̀ jẹ́ lọ́dọ̀ girlfriend ẹ̀ wọ́n náà ti bàjẹ́ pé ó jalè ó jí rolex kí ló rò débi pé ẹ́mbásì hmm, ó ti àmì eh, ìletàn yín o ó ti pọ̀ jù. ó ti pọ̀ jù. Mm, ó ti ó ti ó ti pọ̀ ó ti pọ̀ ó ti pọ̀ but èmi kàn believe ah, for somebody who has been living here for the past forty years uh, he, he, he, knows how to redeem the image of this man but America lè take a likely pẹ̀lú that is another area because for you to have come forward to say so so so person is a terrorist and you now want to write a letter to tell them that oh it's never a terrorist I was just using that. sẹ́ẹ̀rì ẹ eh, bàbá mi ó ṣẹlẹ̀ sí mi rí wàláì alufulani ní case you remember in 2018 when I was heading to mm -hmm. America mm-hmm. tó fẹ́ lọ fún mi ní award ta announce gbà tí mo dé airport in America wọ́n ti kọ you pay pé Boko Haram ló ń bọ̀ America terrorist ni mo sọ ọ́ rí na wọ́n dey stop the whole plane torí tèmi because plane yẹn ó ṣe mọ̀ pé wọ́n ní terrorist wà nù plane èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan sọ̀pọ̀ gbogbo wa immediately tí mo wọlé tí mo fún wọn passport mi gbọ́nrán homeland security surround me but ọlọ́run tó pé kí ni i'm a celebrity i'm a popular person mo wá rí fa àwọn homeland security tó dá mi dúró fún interview mo ní kán lọ google lórúkọ mi kán dẹ̀ lọ sí republic of ireland dublin kán lọ bèrè yìí pé iṣẹ́ wo lobìnrin yìí ń ṣe wọ́n dẹ̀ made gbogbo research yẹn immigration i made the video that àwọn immigration yẹn gangan homeland security ló bá mi gbé ẹrù mi jáde they cleared me immediately ipe pe pe kọ́ni ṣe bọ́ yẹn máa lọ sí ẹ̀wọ̀n ibo ló ti rí i pé terrorist ó gbọ́dọ̀ bring proof plane ni tí alùfùlàní bọ́ǹbù rí ni àbí kankan tó ṣe tó fi sọ gbẹ ah, terrorist is a big name it's a big name. no no it, it's, it's, it's not it's, not a small crime o oh so a máa tẹ́kẹ̀ yọmọ ewé ní ṣẹ̀tẹ̀ wà lamẹ́ríkà a máa tẹ́kẹ̀ up gbẹ́ntẹ́ wà ní ẹ̀bíẹ̀ a máa tẹ́ because ó gbọ́dọ̀ bàbá yìí gbọ́dọ̀ fi evidence yìí tó fi pè ní terrorist àti ìgbà yẹn mò ń gba fisa amẹ́ríkà ṣeré ni wọn ò dá mi dúró mọ́ because they have cleared me ipe láìbẹ́lì ni malicious call ni hmm. so gbogbo mọ́ṣáláṣí hmm. tí bàbá yẹn kọ́ bó ṣe ń ṣe wá sí ìtọrẹ àánú tó ń ṣe fáwọn èèyàn we need to submit all these documents to the homeland homeland security Then we arrest this channel Al Al Al Latif wọ́n máa arrest ẹ̀ because ó gbọ́dọ̀ wà ní reason before you can define somebody as a terrorist. so ẹ ṣe gan ṣàjẹ́ ká gbé kọ́ọ̀lù àwọn tó ń pè náà. hello. nítorí àdúgbò ṣe máa wẹ̀ ẹ́ tí ẹ bá ti pè mí tẹ́ ẹ bá lóò fóònù yín i will cut you off ẹ lè máa gbọ́ mi bí kẹ́ tó pè. hello. hello. ẹ ẹ ká lẹ́. ẹ kálẹ́ ma jọ̀ọ́ mà dá sí ọ̀rọ̀ àlèkò tó In ni pé apart from ní pé bóyá àwọn ti nípa máa sí Amẹ́ríkà hmm. àlìfúnláwí fún ala ẹ̀ mi ì fún gan ti mo mọ ẹni tí mo mọ dáadáa tí àlè ìgbéga ní fídíò fún tó dẹ̀ pé owó ẹ̀ jáde ó dẹ̀ fi ń gbowó lọ́wọ́ wúmà yẹn. Mm-hmm. ṣe evidence. òṣùwọ̀n lè rò evidence wà torí àtìyàwó àtọkọ ni mo mọ. evidence wà ó dẹ̀ ń rí wúmà yẹn ó fi ń gbowó lọ́wọ́ wúmà yẹn ó set fídíò ó ẹ̀sán ló ń ké lórí àlùkò lápẹ́. báwo ni ìhòòhò arábìnrin yìí because everybody ní ẹ̀rí pé mi ò bu yín everybody ló ní opinion ni báwo ni ìhòòhò márìdù máa ṣe dọ́wọ́ àlùfùlání. àti pé kí ló pa. as at the time tí kinní mi fẹ́ mi ní para fún yín the woman was not married to the husband again up till now ó dẹ̀ rape woman yóò gbowó gan ó dẹ̀ threaten woman yóò. Mm-hmm. so èmi believe ni pé pé ké ẹ má bínú mà mo mú àwọn àfà. ẹ wo mi ò bu yín mi ò bu yín there is a karma and you know me there i'm is. a straightforward person i'm not inside of anybody there is a karma there is always a karma. so mo máa ń sọ fún mi pàápàá. but ṣe evidence tẹ ẹ sọ yìí get evidence yẹn ibi tó ti fi ń wo so that àtọ̀lá máa handle case yẹn ẹ á dẹ̀ yà yín lẹ́nu. ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín mà tẹ bá fẹ́ dúró fún èèyàn that man is not to stand for he has duped lot of people. àníṣe mo àwọn àfọ àlọrin tẹ. mi sọ wípé àlùfùlà ní òun ṣe four one nine ṣe ṣe kò ní ìsìnbà tó ń gbéṣẹ́ ti máa yìí wá evidence voice note ṣe ní evidence. evidence wa well, and i'm gonna talk to the woman to be bold obìnrin lèmi náà. ok ó yẹ mọ̀ fáyín ní ìlú no kí ló kàn mí ṣe ẹ rò pé mi máa ń ṣáìdì èèyàn lórí social media ni èmi máa ń ṣiṣẹ́ based on evidence tẹ́ ẹ bá ní evidence then ẹ bá fún mi lọ́rọ̀ sọ. With your dignity and everything, I, I don't want you to get involved with this man's ego. Fuck off, there. Eh? Fuck off. You don't tell me what I will get involved with. Olori burúkú ni ẹ́. Wọ́n tó pètàn lọ́nà yìí ní ìsìn pẹ̀lú fake number London. Olori burúkú ni ẹ́. Kande Alfolete ó máa ní problem ẹ eh, hold on o oh. ó oh, máa ní problem tẹ̀sí kama but from you to tell me not to deal with this scam the wà lẹ́yìn ó ní sori èrè ìwọ́ tó pè yẹn ok iye máa sọ̀rọ̀ lọ. tó ń gbọ́ yín ẹ kalẹ́. ẹ kalẹ́ mọ́ mi wọ́n sí dáadáa lẹ́wàá. àlàáfíà ni. ayọ̀ gbà o ẹ mo ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ brọ́dà mi àdìbò ní orúkọ bẹ̀rẹ̀ mi ní aláàjì muhammadu saheed ọmọ káyọ̀dé àlùkùránì ní amẹ́ríkà ọ̀rọ̀ yẹn ó sójú tèmi because nígbà tí brọ́dà mi wá sí ìlú amẹ́ríkà wá kọ́kọ́ dé sí florida tí o kí ń gé pépè pé torí àlẹ ìjọba àsìkò kí n mọ̀ the waste of your time wọ́n dé sí hòtẹ́ẹ̀lì aláàlàtìfù gangan ọlọ́pàá bàbá mi àbójúmọ́ rí mi náà àìmọ́ bá sí lọ́dọ̀ mi aláàlàtìfù gangan àwọn gangan kó ẹrú brọ́dà mi láti hòtẹ́ẹ̀lì. ẹjọ ẹ hold on ìwọ tó pè yẹn kílẹ̀ tó fi fi aṣọ bo ẹnu ò ní ṣe oríire gbogbo ẹ̀yin tí àlá tí alùfùlàní bàbá yẹ yín jẹ you are free to i mean i'm a liberal person i don't fucking will do anybody kí ló fi aṣọ bọnu fún olórí burúkú olóṣì ó ti lu jìbìtì bẹ́ẹ̀ yẹn ti dóorí ẹ má sọ̀rọ̀ náà yẹsùn yes, so bá a sáàsì kó báàgì aláàjì wa gba òtún ẹ̀ tó ń wá ó wà òkè pẹ̀lú òun bá a sáàsì jọ lọ sílé aláàjì nìyẹn gbogbo ìgbà tí brọ́dà mi wà pẹ̀lú wọn èmi àti wọn àjọ máa wà twenty four hours first of all ní amẹ́ríkà mi báyìí lamẹ́ríkà pọ̀sẹ́pọ̀tì tí máa kó káàsì sílé which is ẹ̀ eh, gọ́sọ̀ amẹ́ríkà ìgbé ìfò London so that is one ẹlẹ́ẹ̀kejì ní ẹjọ́ ẹjọ́ àfa ẹ má sọ òyìnbó tẹ́ máa fi parí ọ̀rọ̀ yín first of gbogbo àwọn okay yami. mi n tà bọ́n okay ma. okay ma okay ma okay ma Was anybody tí máa kó owó sílé láti sálẹ̀ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ẹlẹ́ẹ̀kẹta ni wípé aláwọ̀ latif wọn à ní aago rolex bọ́ílá ọlá ibi tí wọ́n ṣe lọ́jọ́ kan lọ ṣe ìgbésẹ̀ yẹn ọlá ibi tí wọ́n ṣe gbọ́dọ̀ ìmọ̀ gan ìbàdàn tí wọ́n tún lọ tí bọ́dà mi lọ wọ́n ní ah, àbá mi àyèké fún ọ ní tv tó dà yìí nígbà tá a tún tv agolo la tv ẹbu tó mo wà wí àní ọjọ́ tá lọ síbẹ̀ gan. ẹ má bínú ẹ má bínú first and foremost yes ma bá ilẹ̀ ṣe sòyìnbó wọ́n ní ẹni tó pè tẹ́lẹ̀ kan yẹn tó yìn ìyá láyà wọn ṣe pé uh, boyfriend a máa dá òun tó ń yìn ìyáláyà àwọn eléyìí ṣámúgà eléyìí ṣámúgà ní obìnrin tó fi nǹkan bonú lẹ́ẹ̀kan yìí ṣe pé boyfriend ex boyfriend ẹ̀ ní àlùfùlání so àlùfùlání ẹ̀ ó ní ohun tó yìn ìyáláyà wọn ni ẹ má sọ̀rọ̀ lọ. so ìgbà tí wọ́n fẹ́ lọ síbẹ̀ wọ́n ní àfa mi dẹ́ máa ń bọ̀ ẹ má àwọn ọmọ yẹn lọ́wọ́ àwọn ọmọ yẹn ò dá o kíní kan igbá kan o kò wá àfa àṣùbẹ́yẹn o àfihàn ọmọ èkó náà wọ́n dá àwọn ti gbọ́ okay o bí wọn bí aláwọ àti ìbísí kọ rí wa lẹ́nu ọ̀nà wọn wo ojú wíńdò wọn rí pé àlìfúlárì nìkan lójú wọn ṣò níbi bẹ́ẹ̀ wọn ti lẹkọọ. ẹjọ ọkú mi ò fẹ́ lo paracetamol gbà tí àlùfùlà tí bàbá yẹn yọjú ó rí i pé àlùfùlà ní ìjẹsọ pé first of all gbogbo òyìnbó tẹ̀ ń sọ sí yẹn mi ò fẹ́ sọmọ Ìbàdàn ni yín ni ọmọ Ìlọrin ni ẹ bó ti mọ ọ bó ti mọ pé Ìlọrin náà tó yẹ ẹgbó yẹ jọ ṣé ẹ lè ṣe ká mọ lóyìnbó ẹni ẹni nígbà tí bàbá yẹn yọjú ó ní ẹ̀wèrè fọ́wọ́nà yìí ó ní ó rí pé gbogbo ojú wọn ṣò ṣò lẹ́fẹ́ sọ ojú wọn ṣò bó tẹ sọ Yorùbá. bẹ́ẹ̀ni ìgbà tí tí wọn yọjú ìgbà tí wọn yọjú bí wọn ṣe rí bàbá ara wa àlùfáàní yẹn wọn sílẹ̀kùn ẹ mọ ẹni tí wọn yẹ jí tó gbowó lọ́wọ́ rẹ̀ bó lọ sí wọlé nìyẹn ìdí wọn láàbẹ pàrọ̀ bẹ́ẹ̀ ni pé bí wọn ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo nìyẹn kí ló dé tó mọ àwọn ọmọ yìí wá kí nípa igbá kan kò bọ wà sá sọ báyẹn sá bí ó ṣe di pé wọ́n jọ ọmọ yẹn ní ẹ̀sẹ̀ ní ẹnu ẹ̀jẹ̀ sáàbù àwọn gáàsì yẹn náà kíní ni wọ́n ọmọ ìlú yìí náà làwọn náà bí ó ṣe pọ̀ ọlọ́pàá nìyẹn ọlọ́pàá sáà dá sí i. kílé táwọn yóò fi nà padà. ní bàbá mi àbíkú. kílé tó fi lè nà padà bàtò tí ó fún ọ lẹ́sẹ̀. ẹ mọ̀ pé inú ilé rẹ̀ ni wọ́n ti lọ bá a so kí ló yọ lẹ́nu wọn gbàgbọ́ fún wọn lẹ́sẹ̀. ọlẹ́nu ìbí wà bẹ̀ jẹ́ ọlẹ́nu ẹni yẹn náà. ẹ̀jẹ̀ kí ni kí ni wọ́n pe ẹ̀jẹ̀ mo fẹ́ kẹ́ sọ lóyìnbó. blood ni. ok get ó yẹ máa sọ̀rọ̀ so bí tí ìyẹn ṣe lọ nìyẹn. kí tí ni dá padà kí ló ń jẹ́ pé tí ìyẹn ṣe lọ nìyẹn sin sin. mo ní bí bí làbárì yẹn ṣe lọ nìyẹn. ó bẹ̀ tà bí làbárí yẹn ṣe bó ṣe lọ nìyẹn so paramari náà a ṣe ń bẹ ni pé wọ́n wá lọ report àní bàbá wa um, àlefúláyà ọ̀rẹ́ dèdè wà dèdè kákún àwọn tó gbà wọn fẹ́ ṣe fífà fún yẹn bí wọ́n fẹ́ lọ gẹ́gẹ́ nìyẹn wọ́n tó wà ṣe fífà fún yẹn. olórí burúkú Ṣọlá yẹn tó náà nìyí ẹrẹ́jẹ̀ lẹ́nu wọn ṣe ti rí ẹ̀jẹ̀ lẹ́nu ẹ má sọ̀rọ̀ yín lọ. bẹ́ẹ̀ni ìparapọ̀ náà fẹ́ ṣe mẹ́ wọ́n wọ́n lọ sọ fún àwọn ẹ̀pọ̀ àwọn ṣiṣẹ́ pẹ̀lú omula security. káwọn ẹ̀dẹ̀ mọ̀ yín pé. dá padà kí ni jẹ́ omi. báwo mọ̀ pé àdàpé. bàbá mi bàbá mi ní Ìlọrin ibo ni wọ́n ti ń ṣiṣẹ́. yes ma. ibo wọ́n ti ń ṣiṣẹ́. etí ọdẹ ni wọ́n ń ṣe débi mọ̀. ẹ nọ ẹ sọ pé wọ́n ẹ sọ kọ́kọ́ ni pé ó mú ó mú kinní kan kò yé mi wọn láwọn ṣiṣẹ́ ní homeland security pé àwọn lè àwọn àwọn bá. parasitamọ́dà kí ló ń jẹ́ homeland homeland homeland. homeland homeland okay Yeah. <laughs> homeland security Abi. Eh, eh, kò kaka. nǹkan kan mo ti lo tablet. mo ti lo tablet. ó ti lọ bẹ́ẹ̀ mà. ló ti lọ. iṣẹ́ ẹ mọ̀ àwa máa gbé ní iṣẹ́ security nílé bọ̀bọ̀ yóò dẹ́ ní ẹ bá àwọn àti bàbá ń ṣe nìyẹn ìgbà náà mi padà wá gbọ́ náà mọ̀ èmi ò ń gbọ́ pé wọ́n máa mú ìyàn o wá sí amẹ́ríkà láti wá láti nàìjíríà wá sí amẹ́ríkà èmi ò gbọ́ rí o lágbàdo èmi ti wà níbí báyìí o mo ti wá báyìí láti dọ́nà yìí tí mo ti wà lámẹ́ríkà èmi ò gbọ́ o. ọba ni <laughs> ìdí wọn bá rẹ wípé ah, tí wọ́n sọ pé lílọ́ńtà àdúrà seventeen yẹn kódà àwọn ọmọdé gbowó lọ́wọ́ yẹn àwọn ọmọ yẹn èmi ìgbà yẹn lèmi náà pààyè pé mo fẹ́ lọ sí mẹ́kà èmi lọ́mọ àwọn ẹ̀wá yẹn pé bọ́dà àwọn bọ́dà àwọn eh, ẹni tó gbowó lọ́wọ́ yẹn báyìí wọ́n ní nàìjíríà mọ́nà èmi àti brọ́dà mi àti fúlàní làájọ ń lọ wọ́n ní nípa àjọ máa lọ nìyẹn bàbá ẹni tó wà àwọn dàgbà ní nàìjíríà náà àwọn fẹ́ràn lọ sí mẹ́kà. bẹ́ẹ̀ ṣe pé bẹ́ẹ̀ ṣe pé mẹ́kà gan-an ṣé ṣe ń pè nílò ní bíbà tẹ́ nǹkan ni mẹ́ẹ̀ẹ́ká mẹ́kà mẹ́kà ẹ sọ bẹ́ẹ̀. mẹ́kà mẹ́kà. ó bẹ́ẹ̀ ta ẹ máa sọ̀rọ̀ lọ ewu ni mẹ́ẹ̀ká ó máa ga ọ ẹ máa sọ̀rọ̀ lọ bó ṣe pé bírọ́dà mi wọ́n padà lọ sí ẹ́mbásì nìyẹn o ló bá di pé wọ́n sọ pé wọ́n ti rìpọ́ọ̀tù wọn as a terrorist. report report kì í ṣe rìpọ́ọ̀tù kì í ṣe rìpọ́ọ̀tù report. rìpọ́ọ̀tù pé ẹ̀yẹ ẹ̀wẹ́ yàrá lè yàrá London English yìí yàtọ̀ sí tiwa. English kí ni jẹ́ English yìí yàtọ̀ sí tiwa kí lẹ sọ pé yàtọ̀ sí tiyín. èdè lọ́rin ni mo fi pè é. ẹ english ní yàrá títí wa. english okay, kò burú. ẹgbà bẹ́ẹ̀ bíbí yẹn ti lọ nìyẹn o wọ́n kàn fẹ́ ba ti ìgbésí ayé ọ̀tá àlèfúlárí jẹ́ ni ọ̀dọ́lọ́wò dẹ̀ ní fún wọn ṣe ibi tí màá ti sọ̀kalẹ̀ ọ̀rọ̀ mi nìyẹn nítorí gbogbo ilé ayé bá mọ̀ dábàá abilé. ọlọ́run a máa ràn wọ́n lọ́wọ́ lágbára ọlọ́run náà dẹ̀ máa gbà fún wa torí nìyí sí afẹ́fẹ́ ẹ jọ sá ǹjẹ́ àwọn Ìlọrin máa ń kàwé mo fẹ́ kẹ́ ẹ sòótọ́ a kàwé o gbogbo tẹ gbogbo àwọn tó wà lórí Instagram ọmọ Ìgbò ni wọn mo fẹ́ kẹ́ ẹsọ ẹsọ lóyìnbó ìtẹsọ yẹn sọ lóyìnbó ẹni wọn máa ń kàwé ẹsọ lóyìnbó what happen. Ah, what happen. A lot of people they went to school. A lot of people they went to school. They are very very educated. Then eh, what happened to Alufulani? what happened to the Fulani was happened by the mistakenly, and it get it gets scammed by low Latif. How does he get scammed? What happened? He uh, he came to America 2017, and he met one uh, Allahu Latif because my brother was living. He was staying at a hotel, and Allahu Latif called him to come over to his house. And uh, one of our brothers came there, and Allah Latif says he can help them to come to America because uh, that brother has a sister in Nigeria. So after that, he gave him, the brother gave Allah Latif $13,000 to do the visa and everything, and it was a scam. Mm-hmm. So after that, he wrote to the immigration in uh, like American embassy in Nigeria, Lagos State, that Ali Fulani was a terrorist. They should not renew, they should not renew his visa no anymore. Hmm. Mm. And since then, this this gentleman, which is my brother, Olaniwaju Ali Fulani, cannot become to America anymore. Hmm. Because they refused him because of the letter that they sent because, to them because they from US to because they what? They refused they refused Al Hajj Ahmad Al Fulani because of the letter that Allow Latif sent to the embassy in Nigeria that Ali Fulani is a terrorist. Then what did the America? They're not, they're not, what did the America did to his father? they revoke his visa because uh, Alao Lati uh, Yeah, they revoke his visa. They say they cannot renew it anymore. So from there, since uh, since 2017, he cannot come to America anymore because Alao Lati give uh, uh, false information to American embassy, and American embassy they don't even have a time. They did. Uh, they, they, they, they um, I think I'm mean, live right now. They made a mistake. They have to do the proper investigation before they make a decision. Hmm, kábíyèsí alone. then what happened again. after that now i'm just my own shop. ó sì sọ̀rọ̀ lọ. <laughs> was asking me a question. Uh, do you, uh, do we, learning people went to school? That's why I'm starting speaking English as an American. Mm. Are you the American for you? Yeah, I am. Uh, yes, I am American citizen. Eh, citizen. You know get citizen. I am American citizen. Okay, thank you very much. What is the level of your education, man? ẹ ti sá lọ alẹ́yìn Ìlọrin ẹ kàwé àfi kẹ́ mọ lu jìbìtì òbò kẹ́ mọ lu jìbìtì òbò kiri ẹ àlùlù ẹ bọ̀bọ̀ yìí ló máa jẹ́ ẹ ló. ẹ̀lú ẹ̀ka ló máa fẹ́ dá ṣètò ni mà. àwọn gba news man. ìkan tẹ́mi fẹ́ sọ nípa ọ̀rọ̀ Fúlàní ni wípé kí wọ́n tó lè wí ní kèsì yìí. Mm-hmm wọ́n máa need immigration lawyer tó ń gbé lamẹ́ríkà. Mm-hmm. then gbogbo àwọn evidences wọn ló máa bá ṣe hold on ṣe rí pé ẹni tó ń pè yìí immigration officer ni ẹ jọ kí ni mo fi story IMM mo fẹ́ kẹrí IMM mo fi story so mo ti rí tó ti ń pè wọlé látẹ̀kan so Alfulany mo fẹ́ kó ojú ọ̀tí tó sọ ọ́ lẹ̀ ẹ pé immigration IMM mo fi story orúkọ ẹ̀ ó yẹ máa sọ̀rọ̀ lọ so wọ́n máa need immigration lawyer tó máa back your up fún wọn níbi bíbá yìí although um, it's a lot of money o mm-hmm. but kó kí kí homeland tiẹ̀ fi lè erase terrorist yẹn kúrò lórí orúkọ wọn then ẹlẹ́ẹ̀kejì orúkọ tẹ́ni yẹn fi competition petition fún wọn sórúkọ máa yẹn sórúkọ tó wà lórí passport yẹn. orúkọ tó wà lórí ẹyẹ kí n pe orúkọ yẹn fún yín orúkọ tó wà lórí passport yẹn ni ló fi lóun fi kọ lẹ́tà fake letter dẹ̀ ni orúkọ yẹn ń jẹ́ ọlọ́ládé ọ̀dẹ́yàlé. ok tó bá ti dórúkọ yẹn ni wọ́n máa wí ní kéèsì yẹn with immigration lawyer tó wà lamẹ́ríkà immigration lawyer tó wà lamẹ́ríkà ló máa fight kéèsì yẹn fún wọn. kí lè rò pé ẹ lè kọ́ mi ìbẹ́sẹ̀ jẹ́ immigration officer kí nìkan tó lè pèlè àkótẹ́pá amẹ́ríkà lè dẹ̀ wá nǹkan tó máa happen náà nìyẹn màmá mi because immigration lawyer ló lè fight ló lè fight case yẹn fún wọn without immigration lawyer wọn lè wọn lè win case yẹn. okay so immigration lawyer so wọn lè lo immigration lawyer nàìjíríà àbí tamẹ́ríkà yẹn gangan. tamẹ́ríkà ni wọ́n lè lò wọ́n lè lo immigration lawyer ní nàìjíríà immigration lawyer amẹ́ríkà ló máa fight fún wọn láti bí báyìí. ok ló máa bá wọn ìgbé. ẹ rí i pé iṣẹ́ tá ẹ̀ ń ṣe gan iṣẹ́ olùyàlẹ̀ ń ṣe immigration officer tó ń sọ̀rọ̀ ẹni tó sọ pé immigration èèyàn ṣé Amẹ́ríkà yín ẹ̀ kì í rí evidence wọ́n rí evidence tèmi dè let me go wọ́n dẹ̀ clear mi evidence wo lẹ́rù ọkùnrin yẹn submit. Cherima àtìgbà tí kíní ìgbà tí wọ́n ti bọ́ǹbù Amẹ́ríkà yẹn anything ní Amẹ́ríkà tí wọ́n ti wọ́n ti wọ́n kì í keep record wọn tẹ́lẹ̀ àtìgbà tí kíní bọ́ǹbù kíní yẹn ti ṣẹlẹ̀ ni wọ́n ti keep any record ni wọ́n ti keep sílẹ̀ so petition ti máa yẹn kọ fún wọn wọn ní láti ṣe wọn ní láti sọ pé àwọn fẹ́ ṣe investigation kan because wọ́n believe wípé tí ò bá mọ nǹkan tó ń sọ kò ní kọ petition lórúkọ àǹfààní. Ah, that is bad though. tó nǹkan tó ṣẹlẹ̀ ni àmọ́ ti sọ point mi tán ẹlẹ́ẹ̀kejì mà ebi bá kàn máa clear ṣe mọ̀ pé wọ́n máa ń gba malicious letter malicious call tó máa ń kọ nípa mi but wọ́n clear mi nígbà tó yá wọ́n clear mi wọ́n dẹ̀ fún mi ní security package bẹ́ẹ̀ni ma after some times of course wọ́n ṣe investigation dada wípé she is not what they are calling her. yes bẹ́ẹ̀ni ma. kílẹ̀ wọ́n rò pé ó máa ṣẹlẹ̀ sí ṣọlá yẹn tó fún wọn ní false alarm we call it malicious. ṣe ó fún wọn ní false alarm tó bá ti fi lè mú tó bá tí lọ́ọ̀yà bá ti fi lè mú ìníkèsí wípé firstly kó parọ́ fún American government òun gan kó gbàgbé pé òun di America. rí kó gbàgbé pé bóyá òun ti di city American citizen tó bá ti di American citizen kó gbàgbé ẹ̀ ó máa hmm. dé Naija kó gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ó máa dé Naija. tó bá gẹ̀ẹ́sì pé irọ́ ló pa. yes Benjamin. for him to lie for American American government pé pé ẹni yìí is a terrorist ó gbàgbé pé òun ti jẹ American citizen nǹkan tí mo ṣe bèrè nìyẹn wípé ṣé orúkọ tó fi competition yẹn ṣé orúkọ yẹn ló wà lórí gbogbo document tó ní lamẹ́ríkà nǹkan tí mo ṣe bèrè nìyẹn tó bá ti jẹ́ orúkọ yẹn kó gbàgbé wípé òun ti òun ti di American citizen. Eh, because mama wa mama wa immigration officer mi á fa àti wípé lẹ́tà tó tún kọ yìí náà fake ni tó lòun ti kọ lẹ́tà sí immigration America ó wá fọwọ́ ẹ̀dẹ̀ sálú fúlàní bọ̀bọ́ ìwé máa ìwé máa bàjẹ́ mo ti bẹ wo yá bẹ àwọn ológun ẹ o. bẹ́ẹ̀ ma then kí ni voice note yẹn wọ́n ní láti translate ẹ̀ sí English. ok of course. because ó kọ́ pàmẹ́ wípé òun parọ́ ni wọ́n ní láti translate ẹ̀ sí English. ó dẹ̀ ń lérí pé kò lè wọ ìlú yìí yes. bẹ́ẹ̀ ma ó ní láti ó ní láti translate voice note yẹn sí English bó bá tún ṣe jẹ́ màmá àrífà yìí sí wọn ẹ jẹ́ ká gbé kọ́ lélẹ̀ hello hello.